والسلام على محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته Bẹ̀rẹ̀ àlàyé nípa ojúlùsà ìforíkalẹ̀ àti gbàgbé lẹ́yìn tó ti tún nínú àwọn àrùn wọn ìgbésí ayé wọn gbọ́ àwọn àgbàgbé tó ṣẹlẹ̀ àti bá nàbì sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ bá ti ṣe sí àtúnṣe lórí àwọn eléyìí tẹ́lẹ̀ yìí sì di òfin fún gbogbo àlùmọ̀ bí ó sì máa bẹ bẹ́ẹ̀ títí di ọ̀gbìn dàgbìyà ó ti ṣẹlẹ̀ rí wọn àbí kírun sọ̀rọ̀ wá àdìsẹ́lẹ̀ kan ìrun oníraka mẹ́rin wọ́n wá dìde níraka kejì ìrun oníraka mẹ́rin wọ́n dìde lẹ́yìn raka kejì wọ́n jókòó láti ṣe àtàyà títí di sáà ju sọ̀rọ̀ àdìsẹ́lẹ̀ tó dìde. àwọn sàbí náà dìde tẹ̀lé ó tilẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ ti tẹ̀sí bẹ́ẹ̀ subhanallah gbogbo àdáhà ti dìde ànábì bá wọn lọ àwọn sàbí náà tẹ̀lé nígbà tó pé wọn tán tó kú bẹ̀rẹ̀ kó sálámà kàkà kó sálámà kó sálámà níṣẹ́ ló tún forí kalẹ̀ lẹ́ẹ̀mejì tó wá dùkú tó sálámà lẹ́yìn rẹ̀ tó wá sálámà. ibi láti mú òfin kan. أن من ترك شيئا من أجزاء الصلاة التي ليست في أركان سهوا سجد له الله السلام إذا أبدأت ما شيء في التسلة إن أموري في إن أموري هنا تو في التسلة إن أموري في كي سوري هنا إن كتو قادمي كي سوكا إن أموري هنا كي سوكا إن أموري كتو جوانا يا إن أموري وفي سلة لا تاريخ بي يوسي أتو سيئ ètò ìsílẹ̀ yẹn pẹ̀lú fíforí kalẹ̀ kátó sálámù. eléyìí tó ń ṣàfihàn ibi tó bá jẹ́ ike tá a gbàgbé ìsílẹ̀ nínú ọ̀run ọba jẹ́ rúkúnà mi afghan sọ̀rẹ́ orígun kan nínú àwọn orígun ọ̀run kàṣojóde mẹ́tẹ́rẹ́ni bí kọjá pé ibi tó ti ká forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ẹ̀kan la forí kalẹ̀ àwọn rukúọ̀ àbá àgbàgbé rukúọ̀ àwọn qiyam àbá àgbàgbé dìde dúró aw awẹ rọfẹ mina rukú àbá gbàgbé láti gbórí sókè láti rukú awẹ rọfẹ mina sujud àbá gbàgbé láti gbórí sókè láti ìforíkalẹ̀ gbogbo eléyìí kò sí sùjúdù sáwù tágbára rẹ̀ ká man taraka ruknan min arkani salati sahwan lam yajzi'uhu sùjúdù sáwù ẹni tó bá gbàgbé fi orígun kan sílẹ̀ nínú àwọn orígun ọ̀run ìforíkanlẹ̀ ti gbàgbé kò lè kápá rẹ̀ torí ọ̀ràn àyàn ló jẹ́ lórí rẹ̀ pé nǹkan tó fi sílẹ̀ yẹn kò ṣe tó bá yẹ kó ìforíkanlẹ̀ kan tá a gbàgbé fi sílẹ̀ ní rọ́kà àti parí àti ṣàtúnṣe rẹ̀ òun náà ní pé ká tètè forí kanlẹ̀ lẹ́ẹ̀kan sí i ká wá sí àtáyá ká sálámà. nígbà bá sálámà tán ká forí kanlẹ̀ lẹ́ẹ̀mejì bí kọjá yìí pé ẹ̀ẹ̀kan la forí kanlẹ̀ àwa arántí pé bẹ́ẹ̀ ló sẹlẹ̀ àti wá sí àtáyá afẹ́ wá sálámà wọ́n sì subhanallah tọ́ra wọn lérò yìí pé ìjókòó ti ń bẹ láàrin forí kanlẹ̀ méjèèjì ìnìwọ́ wà wọn ò mọ̀ pátá tílé ìbá ṣẹlẹ̀ wàá tún forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wàá wá tún àtàyà ṣe ó sì ti mọ̀ yípa àti sàlékún nínú ọ̀run nìyẹn látàrí ìgbàgbé àti sàlékún àtàyà àti ìjókòyùn torí ẹ̀ á wà mú ìforí kanlẹ̀ tá a ti ṣe yẹn á mú wa nígbà tá a bá mú wa á tún àtàyà ṣe á wà sálámà lẹ́yìn tá a bá sálámà tán á tún forí kanlẹ̀ ní ẹ̀ẹ̀mejì ká tó sálámà. bákan náà ọ̀nà tí àdìsí tún gbà wá a tún rí àǹfààní míì nínú àwọn àlékún tó wá nínú àwọn ìgbà wáyẹn wípé idha taraka dhalika wa shara'a fi ruknin lam yarji' lamma qama sabbahu fa ashara ilayhim an qumu àtúnráǹfààní kejì mú bẹ́ẹ̀ wípé tí ìmáàmù bá ti lè gbàgbé àbẹ́ni tí ń kírun tó bá gbàgbé láti jókòó láti ṣe àtàyà alákọ̀ọ́kọ́ ó wá dìde lọ sí rákà ẹlẹ́ẹ̀kẹta dídìde tó dìde yẹn ó ti bẹ̀rẹ̀ sí ní sẹ́ńtíìsì orígun kan nínú àwọn orígun ọ̀run ìdúró yẹn orígun kan ni nínú àwọn orígun ọ̀run pílà kan nínú àwọn pílàs ṣùgbọ́n tó fi sílẹ̀ tí ò ṣe súnà kan ni nínú àwọn súnánù sọ́lẹ̀ tó láàrin wájib àti súnà yẹn ni pé ntí ìdájọ́ rẹ̀ jẹ́ súnà àti ntí ìdájọ́ rẹ̀ jẹ́ ọ̀ranyàn ntí ìdájọ́ rẹ̀ jẹ́ súnà àti ntí ìdájọ́ rẹ̀ jẹ́ ọ̀ranyàn èwo ló lágbára jù ètí ìdájọ́ rẹ̀ jẹ́ ọ̀ranyàn. torí ẹ̀ tí ìmáàmù bá ti dìde lọ sí alqiyam ìdúró tí í ṣe orígun kan nínú orígun ọ̀run subhanallah subhanallah tá a máa ń ṣe kò gbọ́dọ̀ dá padà lọ sí jókòó torí pé àní fi ọ̀ràn yẹn lẹ̀ ká padà sí di sunna eléyìí túmọ̀ sí pé ẹni tó bá wá yarí nínú àwọn máa mú tóun wípé àfikílè mọ́mọ́ wa bá wọn bí irun tiẹ̀ ni ó bàjẹ́ ṣùgbọ́n ẹni tó bá lọ bá imam tí ń pẹ̀lú imam kírun lọ kò sí ní tó sì rún tiẹ̀ ntọ́kàn wà ń bẹ̀ ni pé kí wọ́n tó sálámà ńkọ́ wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì. lé òfin hàn wá gbígbà tó ń sọ fún anabi subhanallah anabi tọ́ka sí fún wa pé ẹ̀yin náà dìde gbogbo wọn náà sì dìde àìkò nímọ̀ nípa eléyìí ó máa ń fa wàhálà bíi káwọn jọmọ yarí má ìmáàmù lọ́wọ́ ìpín gbà tó ti jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ yẹn àní tẹ̀lé ọ nínú dúró yìí ó wá dàbí ìgbà tí wọ́n ti ṣèpàdé kí tó bá ṣẹlẹ̀ ó báyìí láṣẹ ìmáàmù nìkan wá dá dúró gbogbo àwọn tó wà lẹ́yìn rẹ̀ àwọn adjókòó wọ́n sá ṣe subhanallah.

bí kọ́wọ́ yín ó bá a torí ṣé la ilaha illallah ẹ̀yin èèyàn yẹ ẹ̀ nímà ẹ̀ tiẹ̀ mójútó ẹ̀ dùn lásìkò ẹni kí mo ti dìde dúró ẹ̀ dìde ẹ jókòó kalẹ̀ mo fi kíráka kẹta ẹ̀ ń wòran mo fi kẹ́kẹ̀rin ẹ̀ ń wòran kí lẹ́yìn rí lọ́bẹ̀ tẹ́ fi wá rọ́wọ́ pé kí ni. ẹ̀ ń gbà tá a rí pé ẹ̀ ní fífi òtó náà ni ntí ntí lisanul hal tó sọnù yẹn ni pé ọ̀rọ̀ tí condition tí wọ́n wà sọnù walḥalu ahyanan ablagu minal maqal condition ńgbà míì ọ̀rọ̀ tí ń sọ ó máa ń yé ju ká sọ̀rọ̀ pẹ̀lú ẹnu lọ torí pé jíjókòó tí wọ́n jókòó yẹn ó túmọ̀ sí pé wọ́n ń wò pé ìmáàmù ọ̀mọ̀tọ́ àwọn ìmáàmù wa síbẹ̀ wá sálámà nígbà tó wá sálámà tán ọ̀kan nínú ẹni tó líìdì àwọn aláìlágbọ̀ọ́yè hàn tó ń wò wa wa ni sẹ́mi kí n tẹ́ sí ọ̀dà náà sọ fún lè máa mú kí n kí ni mo ṣe tí ọ̀dà sẹ́mi kó àwọ̀ tẹ̀lé yín báyìí àtẹ̀lé yín because à ń ṣe subhanallah say for nothing là ń ṣe subhanallah. ó ní à wọn àti wọn ti dìde lọ sí rúkúnù wọn ò fẹ́ padà sí ti súnà máa nì ẹ padà wá bá wa náà ni ìmáàmù ní sọ èmi sì ti kírun tán báyìí lọ́ba sọ fẹ́ nìkan kíkó ṣe kọ́mà àwọn túnrun yẹn kí ni sòǹgbà tó wá ṣe gbogbo ètò ṣe òun bó ṣe ṣe torí wọn náà lè lálágídí bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí yín. tó ti jẹ́ pé ń ti wá ọ̀nà láti yọ lèmáàmù nípò tẹ́lẹ̀ so kò wá sí ọ̀nà tó fi lè prove ipò òun ló ń tọ́ sí lèmáàmù ju kó fi han ìmáàmù pé kò má fíkì tó tó lọ. wọ́n ti wá túnrun yẹn kí òun tó wá lédè àwọn èèyàn lọ́wọ́ fóòl lọ́wọ́ ní ẹgbọ́n tí nǹkan báyìí báyìí bá ṣẹlẹ̀ tá a wá takú sí jókòó tí ìmáàmù sì ṣe bẹ́ẹ̀ tí ò tiẹ̀ bìlà pẹ̀lú pa jókòó nǹkan ń bárun lọ ni tó fi sálámà ẹgbọ́n náà ṣé tala láì dáa gan náà àwọn méjèèjì so lédè kúkúrú àwa ti túrun tiwa kí àmọ́ tala láì dáa àwọn ẹni tí wọ́n jókòó tí wọ́n tẹ̀lé ìmáàmù yìí wọ́n jókòó a ah, ọ̀dájú pálá ìmọ̀kan ni wọ́n. Ah, ó ti tètè rí àti kéèyàn máa rí ti tètè sápò ní fóònù torí àwọn èèyàn wà níbẹ̀ tá à ń wọn mo rò pé ń jábọ́ bá wọn ara rẹ̀ tutù ó fẹ́ tètè fòpin sí kọ́ọ̀lù ah, ṣé ẹ ń gbọ́. <laughs> so torí pé ó ó sàn kéèyàn ọ̀dá máma ju wípé kókó àìmọ̀ràn ẹlòmíì lọ torí pé èèyàn máa ṣèṣe kó ń mọ̀ kó sí máa kankan nǹkan tó ti rí pé ojú àwọn èèyàn dìm òun sì ríran dáadáa lẹ́mọ̀ á fa àwọn fàkùfà ilé ìjọba oṣù jẹ́ mẹ́rin kájọ yé wa wa irú láàrin àwọn olùmọ̀ wala siyama pàtàkì jùlọ ńgbà tó jẹ́ pé tá a bá ń kírun ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó ń kírun yẹn ara wọn nìkan níbi ẹni tí wọ́n ti ń kírun ọkàn wọn sí mbẹ́ ọkàn wọn sí mbẹ́ torí pé tí wọ́n á sọ Allahu Akbar Allahu tí wọ́n á ní salamu alaykum salamu mélòó la kí Allahu alam kí ni lè má mú ké ọlọ́mà eléyìí jẹ́ ní ti máa yọ àwọn èèyàn lẹ́nu gan-an ní ọdún kan bíi eighty eight tàwa ní Sudan ọ̀kan nínú àwọn olùmọ́wá wọ́n ń kírun bóhùrù fún wa sọ ìgbà tí wọ́n á kí rákẹ́lẹ́ kejì wọ́n á rántí jókòó àṣìṣe àtayá wọ́n á dìde lọ sí rákẹ́lẹ́ kẹta wọ́n á dìde lọ sí rákẹ́lẹ́ kẹta yẹn gbogbo àwọn olùmọ́ ńláńlá wọ́n á ṣe subhanallah subhanallah afa sì ti dìde afa yẹn sì burú ńlá gidi díẹ̀ ti dìde nǹkan bárun lọ tiẹ̀ ni nígbà tí gbogbo àwọn jẹ́ ṣe subhanallah àti wọ́n rí pé kò tiẹ̀ gbọ́ àwọn náà ara dìde so bó ṣe sálámà tàì sálámà báyìí lẹ́yìn ìsùjúdù sáhù ọkàn gbá kínní gbòǹgbòǹ sọ̀rọ̀ ọkàn gbá mu ni la ilaha illallah <laughs> yunifásitì kan la wà yìí ètò wọn ń pè ní African International University nìsín ibẹ̀ làwọn èèyàn ti ń ṣe bí aláìmọ̀kan yìí tábà wà wà gárẹ́jì ńkọ́ sẹ́yìn ọmọ hadith Abdullahi ibn Buhaynan ń jọ kàn án kírun pẹ̀lú anabi Muhammad sallallahu alayhi wa sallam anabi gbàgbé láti jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ ó ti dìde nàró àwọn sábẹ́ ṣe subhanallah sànàbí dá wọn lóhùn kò dá wọn lóhùn síbi wọn dìde lọ bá nàbì ni. ó jẹ́ àmọ́ iye tí a wò. yàní pé àwọn lecturers lọ́pọ̀lọpọ̀ gbà míì ìmọ̀ wọn ìmọ̀ ma lórí syllabus tó bá kángun sí wọn ilé ẹnìkan ni wọ́n fòkọ́sì lé lórí ló sì máa ń fa tólùkọ́ mi tó sì twenty good years nílé ẹ̀kọ́ tẹ́kẹ́ syllabus kan náà ni ọmọ kọ́ àwọn. ṣé bá ní handout rẹ̀ ẹ̀rí pọ́rọ̀ ní yípadà fún twenty years àwọn generation tó ti lọ tipẹ́tipẹ́ wọn ni ẹ̀ tó bá kọ́ yín débi báyìí ó rẹ́rìn wọ́n lè ti sàmì sínú handout pé ó sì rẹ́rìn ẹ̀rí tó bá débẹ̀ yọ rẹ́rìn jọ. irú àwọn eléyẹn khasara ni wọ́n jẹ́ fún mà òfò lásán ni because ìmọ̀ ó ní the continuous research kódà nínú ẹ̀kọ́ ẹ̀sìn tó yẹ pé gbogbo ń tó wà ń bẹ̀ tàbí tẹ̀tùn wa muqarrara kò lè yí padà kò ń gan fẹ́ research kátó wá pé ìmọ̀ ìgbàlódé gbogbo ń ṣe yìí tẹ́pẹ́ lónìí yìí báyìí ẹlòmíì lè ti invent nǹkan kan tí wọ́n mọ̀ sẹ́kẹ́ tí wọ́n ti lò láti fifty years ago ni wọ́n kọ́ àwọn ọmọ táwọn ọmọ wa gbé mọ́ jáde tí wọ́n mọ̀ pé irú màá wò lẹ́yìn kọ́ gbogbo ẹ ti sá tẹ̀mọ̀kì tí o bá sí continuous research so àwọn universities wa yẹn wọn ò ní wúlò ẹ̀kọ́ ẹ̀sìn Islam ò ní tuntun tó mú wa òun gan fẹ́ kọ́ máa research ojoojúmọ́ torí ẹ̀ ẹ̀sìn máa ìkébí tá à ń ti kẹ́kọ̀ọ́ ẹni tó bá fira rẹ̀ sílẹ̀ pé akẹ́kọ̀ọ́ lòun ọba jùlùkọ tó bá ti fira rẹ lẹpa kẹ́kọ̀ọ́ ni wọn ò lè sòótọ́ fún o sì ní sọdíjà ẹni ìsìn báyìí ìyẹn jùlùkọ ó gba páálí kan páálí ńlá kan páálí kékeré kan gbogbo eléyìí kò mí nìkan kan wàláhì kò nìkan kan wọn á sọ fún ọ pé ẹjọ sà ìwé kan wà tó ẹkẹtẹ ẹ bá kà ó sì wúlò ẹ pé systematically ẹ fi gbé e fún un ó náà sì kà pé yes Ah, mo mo mo mo gbádùn wẹ̀ it was so interesting yọ yàtọ̀ sáwọn èèyàn ara wọn títí máa ti wò pé òun ti lọ kéwú lọ́dọ̀ bàbá kan òun sì ti kọ́ kéwú débi pé ah, masha allah wọ́n ti sọ yìí pé ọ ọmọ kọ́yàn ni òtún ní kọ́má. eléyìí tẹ́ bá sọ fún pé ọ̀rọ̀ tó wà yìí ó yẹ kẹ́ ó yẹ kẹ́ ẹ máa ṣèwádìí kọ́rọ̀ òfìlẹ̀ bá a máa yé pé à òun òun tún máa ka ẹ̀rọ bí ìgbà tó ń gan ni mà <laughs> òun tún máa ka kí àwọn ọmọ kí ogun ti fa kíkọ́rí ó làfa àwọn ọmọ kí ó tó ọ̀tẹ̀ ta lọ́ àmọ̀tò kó sẹ́ńtọ́ mọ̀tò ọlọ́run lọ́ ṣùgbọ́n àwa àmọ̀tò kọ́lọ́run bó fún wa ní màdì tó bá yẹ kó ga wa anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá kọ́ lẹ́kọ̀ọ́ kókó máa sọ pé wà qul rabbi zidni ilma àwa wá ń kọ́ bí máa sọ pé olú ẹlẹ́dàá mi sàlékún mà fún mi torí ẹ̀ ní ẹ̀jẹ̀ bó ṣe jẹ́ mẹ́rin. tọ́ oríṣiríṣi ìyapa wà nípa abúlé anabi sọlá àṣìlá ti forí kanlẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mẹ́ẹ̀. tazama ni pé ẹgbàá wa ti abdullahi ibn buhayna bẹ́ẹ̀ láti ha sórí ipe àdéhìsì kan wà nínú sòjòdò sahwi tó wá látọ̀dọ̀ abdullahi ibn buhayna radiyallahu anhu. náà jíyàn lójú oorun náà abdullahi bin buhaina kí lè gbọ́n parẹ̀ rí àṣàbí tó gbàdé sí pé anabi sallallahu alaihi wasallam wọn rákà mẹ́rin wọn kí méjì dípò jókòó sàtáyà alákọ̀ọ́kọ́ wọn dìde gbàgbé abdullahi bin buhaina ó sì jẹ́rìí kan pàtàkì tó ń tọ́ka sí pé tá a bá dín kankan kù nínú ìgbà Ibn al-Qayyim ó lánàá bí sallallahu alayhi wa sallam níjọ́ kan wọ́n tún kí ihda salatayy al-ashi wọ́n ń kí ọ̀kan nínú àwọn àrùn méjèèjì tó jẹ́ tọ̀sán ìdá sọ̀látù dhuhur àbí sọ̀látù al-asr wa gbàgbé sọ̀rọ̀ wọ́n gbàgbé sọ̀rọ̀ lẹ́yìn náà ni wọ́n wá pèrún yìí lẹ́yìn náà ni wọ́n wá sálámà wọ́n gbàgbé sọ̀rọ̀ láàrin irun ẹ̀yìn tí wọ́n ti gbàgbé sọ̀rọ̀ ni wọ́n wá pé irun ẹ̀yìn tí wọ́n pé irun wọn salama ni wọ́n wá sálámà ẹ̀yìn tí wọ́n sálámà tán ni wọ́n sọ wá forí lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà kó tó di pé ti yàtọ̀ sórí sí alákòókò àbí yàtọ̀ sí eléyìí ni hadithi Abu Huraira radiyallahu anhu. nípa ọ̀rọ̀ ziliyadẹ́yì hadith abu huraira nípa ọ̀rọ̀ ziliyadẹ́yì ziliyadẹ́yì hadith iná muttafaqun alayhi bukhari àti muslim ló gbà wá ziliyadẹ́yì ọlọ́wọ́ méjì kí ẹsẹ̀ tí wọ́n gbà lérò ni pé. àwọn èèyàn yòókù ọwọ́ kan làwọn ní ọwọ́ méjì náà kálukú ni ṣùgbọ́n wọ́n ní innahu rajulun fi yadihi tulun ọkùnrin kan ní tó ṣe pé ọwọ́ rẹ̀ gùn ju bọ́wọ́ àwọn èèyàn ṣe máa ń gùn lọ radiyallahu àwọn èèyàn máa wá pè ní méjì léjì kàkà ìyẹn ó dàbí ọwọ́ ẹni méjì léjìká kan bí ọwọ́ ẹni méjì léjìká kan náà sì ń pè ní zoli ẹ̀dẹ̀yìn tó sì dáa bẹ́ẹ̀. káwọn abúyàn lójú rẹ̀ sọdá bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ ńkọ́ à ń pẹ́ gan rẹ̀ nu. so ṣùgbọ́n al-Hafiz ibn Hajar wọ́n ṣàlàyé pé àwọn bí wọ́n ṣe máa ń pè nù kìí sì bínú sí i ó túmọ̀ sí pé tí wọ́n máa ń pè yàn lórúkọ kan tó ní bí àléébù lára ṣùgbọ́n téèyàn ò bínú sí i tí wọ́n máa pè yàn bẹ́ẹ̀ lẹ́yìn èèyàn kò sínú pé wọ́n pẹ̀ gan rẹ̀. gẹ́bí al-amash pé àfin al-araj arọ oríṣiríṣi àwọn orúkọ bẹ́ẹ̀ wà nínú àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ ulama al-jarhi wat-ta'dil àtàwọn ruwatul ahadith. ó sì dájú ikú wọn fi ń pè wọn àwọn òbínú sí kò sí wàhálà mẹ́. torí ẹ̀ ọkùnrin yìí ní ọjọ́ yẹn ọlọ́nàbí sallallahu alaihi wasallam bó ṣe sọ náà nù wọ́n kí ihda salatayil ashi fún wa ọ̀kan nínú àwọn àrùn méjèèjì tọ̀sán. al tabi tàbí asr. ọwọ́ raka kejì ẹ̀yin sì ti mọ̀ pé sọ̀láàtù zuhur àti sọ̀láàtù asr raka mélòó mélòó mẹ́rin raka àwọn olùyára kánjú jáde nínú àwọn èèyàn ti sáré fò jáde bá anabi ṣe sálámà ẹ̀wù anabi fa sallallahu alaihi ilé ìtumọ̀ sí pé àṣé kìí ṣe nǹkan tuntun àwọn kan wọ́n máa máa má tò sẹ́bà alẹ́kùn. Fàṣẹ asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah ìjókòó ni ó ṣe sàlámù alákọ̀ọ́kọ́ tiẹ̀ ìdúró ni ó ṣe sàlámù ẹlẹ́kẹ̀ẹ́jọ́ ti túlẹ̀. Abu Huraira ń sọ pé àwọn olùyára kánjú jáde nínú àwọn èèyàn ti kánjú jáde anabi wa dúró sallallahu alayhi wa sallam wọn wọ ọkan sàbí ròyìn gbogbo bá anabi ṣe dúró yìí. وفي الناس أبو بكر وعمر أبو بكر àti Umar sì ń bẹ nínú àwọn tó kírun lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam kí ló dé tí wọ́n fi ṣe tanṣis alayhima kí ló dé tí wọ́n fi dárúkọ àwọn méjèèjì nítorí kó àwọn lọ ga jù náà àwọn sàbí mẹ́nìkan bá tiẹ̀ sọ̀rọ̀ ó túmọ̀ sí kó àwọn sàbí lẹ́kọ̀ọ́ púpọ̀ pé bí nǹkan kan bá tiẹ̀ ṣẹlẹ̀ tó yẹ kọ́rọ̀ tẹnu wa jáde ó yẹ kó tẹnu àwọn àgbà wa jáde. ṣùgbọ́n nígbà tí ó lè yẹ̀dẹ́yìn tí òríkà Abubakar ọ sọ̀rọ̀ òríkà Umar ọ sọ̀rọ̀ tó máa sọ fún anabi sallallahu alaihi wasallam sọlọ ti bá wa dírun kù ní abẹ́ ìgbàgbé ni ànábì ní kullu dhalika lam yakun gbogbo ètò owó kò sí kanú rẹ̀ tó ṣẹlẹ̀ kò sí kanú rẹ̀ tó ṣẹlẹ̀ àwọn tá pé wọ́n ń pick race àwọn ti lọ́fà wọn ò fẹ́ máa kí ni ń ṣẹlẹ̀ fẹ́ kí ni ká wọn gbà tí gbàgbé fìlà mọ́sálásí kí ni wọ́n fẹ́ dúró máa mú anabi ni gbogbo ẹ̀ kò sí ìtọ́sẹ̀lẹ̀ mẹ́ ó ní kọ́dẹ́kánná báàbò dẹ́ẹ́lìk apá kanu méjèèjì ti ṣẹlẹ̀ nínú kọ́jẹ́ kọ́ gbàgbé àbí kó sì jẹ́ pọ́lọ̀ ti dín ìrùn ìtumọ̀ ọ̀rọ̀ Ibn yi nnukwu anabi kírun jọ wọn sálámà lẹ́yìn rákà kejì wọn á sọ̀rọ̀ nù rùn torí gbogbo ọ̀rọ̀ ń sọ yìí irun ò gbogbo ọ̀rọ̀ tí dúlíyàdé ni ń sọ irun ìgbà tí wọ́n wá fura mà dájú pé ìrun ò tí ì pé wọ́n wá pẹ̀rùn ìgbà tí wọn tún wá pẹ̀rùn tán tí wọ́n sálámà wọ́n tún wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì nítorí àlékún ọ̀rọ̀ tọwọ́ àárín irun á bi àwọn sàbí lórí pé ni yìí sọ àwọn èèyàn ní ni rẹ̀ ànábì sọlá àṣẹlẹ̀ wọ́n ní náà ni rẹ̀ wáyà kan. ìfà àwùmọ̀ òbírò òsèhìm ànàm wọ́n ní wọ́n forí wọn ṣe báyìí torí àwọn mọ̀ pé irun ò àwọn pé irun a kì í máa máa sọ̀rọ̀ nínú rẹ̀ ọlọ́run fi wá mọ̀nà ànábì ti pé irun ò pè àwọn ọ̀sọ̀rọ̀ wọn ò sì kọ̀yìn sálùkìbìlà wọ́n kàn forí wọn ṣe báyìí nìyẹn. bẹ́ẹ̀ni àti látàyè tó ti pẹ ni wọ́n ti máa forí sọ̀rọ̀ bá sóòtọ́ lọ́sọ ni bẹ́ẹ̀ni ẹwà àwọn ọmọ kéékèèké ọmọ náà ọmọ sọ́ọ̀dì yìí tẹ́ ẹ̀ mọ̀ tẹ́bá ni wọ́n á gbà ọmọ lè ṣùgbọ́n àrùn tóró ti mọ̀ pé yìí náà bá ti fẹ́ nǹkan ẹ̀ kàn forí ṣe báyìí ọ̀tún àtòtún náà ọ̀nà pé nfẹ́ ọmọ náà ó sì kékeré ọmọ ti ń jẹ́ olóòtú tún sórí bẹ́ẹ̀ tòtò bá sì ń fẹ́ pé sọ́n fẹ́ abọ́fẹ́ òun fẹ́ ó lè má mọ pé mọ̀ ń fẹ́ àmọ́ yóò forí subhanallah fa awma òbírò ó ṣe him anam fáforí wọn sọ pé bẹ́ẹ̀ bàánà là nàbì sallallahu alaihi wasallam ni wọn tó pè wọn ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyẹn bó là nàbì sọ̀rọ̀ nínú tí òun ò ti pè tí òun ò sì bàjẹ́. bóni tó lè ẹdín ti sọ̀rọ̀ tí irun tí ọba jẹ́ ẹ wá pa àwọn kan forí dáhùn síta náà bá sọ̀rọ̀ tó burú ni àlàyé léyìn ń bọ̀ bọ́yá ń bọ̀. ànábì wa forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà. وذكر أبو داود والترمذي أن النبي صلى الله عليه وسلم صلى بهم فسجد سجدتين ثم تشهد ثم سلم وقال الترمذي حسن غريب wọ́n ní Abu Dawud àwọn gbẹgbà ọ̀rọ̀ kan wá gbé anabi sallallahu alaihi wọn kírun wọ́n kí méjì wọn ṣe tashahhud wọ́n sálámà tó a sì mọ̀ yí pé rákà méjì kí níbi tó ti ẹ̀kọ́ kí rákà mẹ́rin ìdí tí wọ́n fi má dé tún anabi kírun kúrò níbi tí ibn ubaydillah ọwọ alọba nabi sallallahu alayhi wa sallam ọsùn fún anabi pé nasita mina salati raka'a ọmọ ti gbàgbé raka kan nínú ọ̀ràn anabi ti jáde lọ faraja'a fa dakhala al-masjid anabi pata wọn padà wọn bá wọnú mọ́sálásí wa amara bilalan fa aqama as-salat wọn sọ fún bilal ìpè kó gbé dúró fa salla lin-nasi raka'atan anabi wa kiraka ẹyọ kan fáwọn èèyàn zakarahu imaamu ahmed rahimahullah alimami ahmed lọgbà wa ó ti jáde mẹsàlásì kọ̀ọ̀rántì wọ́n sẹ̀sẹ̀ wá lọ sọ fún wọ́n tún wá ní káwọn èèyàn padà wọ́n tún wá tún kọ́ ọmọ sí wọ́n kàkan wá gbàtà mu wá wọ́n tún wá forí kalẹ̀ lẹ́yìn tí wọ́n sálámà tán wọ́n forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí ìgbà wáyìí. imam ahmed rahimahullah àwọn ni jáde ọ̀nà tó sì gbà wá ogun rege bẹ́ẹ̀ náà ni anabi tún kí asiri ní raka mẹ́ta ọwọ́ àwọlé lọ àwọn èèyàn wá rán létí ó sì jáde wá ó jáde wá ó kí raka kan tó ṣẹ́kù fún wa ó tún sálámà. lẹ́yìn rẹ̀ ló wá forí kalẹ̀ lẹ́ẹ̀mejì kó tó tún sálámà ọjọ́ ètò síwájú yẹn alimami Bukhari ló gbélé wa. eléyìí ń bẹ nínú àwọn nǹkan tí wọ́n há tí wọ́n sọ nípa àwọn àgbàgbé tó ṣe ànábì sallallahu alaihi wasallam nínú sọ̀láàtì wọn. wọ́n jẹ́ oríṣi márùn-ún àyè márùn-ún. wọ́n ń ṣe àpèjúwe pé níbìkan ó forí kalẹ̀ kó tó sálámà gẹ́gẹ́ bí hadith abdillah ibn buhayna àwọn míín sì ń ṣàpèjúwe pé ẹ̀yin sí sálámà ló tó forí kalẹ̀ gẹ́gẹ́ bí hadith abdillah ibn mas'ud radiyallahu anhu àti hadith talha ibn ubaydillah radiyallahu anhum jami'a. a sì ti mà ikú àṣẹríà muhkama àwọn adájọ́ tó wà nù rẹ̀. wọ́n dúró dọ́gba pin kò sì lè ṣeéṣe kó sì yapa láàrin ohun tó jọra wọn gẹ́gẹ́ bí òṣètọ́ ìṣẹ̀rí òfin tí ò jọra wọn kọ́ máa fi dájọ́ kan náà kọ́ máa fi lọ̀ wọ́n. ajẹ́ pé tó bá ti ké bákan náà ìní gbogbo ògbàgbé nínú òrùn bá rí ni àbùrọ̀ wa forí kalẹ̀ ń bì kankan tó sálámà èyí ti rí tàǹforí kan lẹ́ ń bomi lẹ́yìn ìgbà tá a sálámà olùkọ́ ẹ fura tó bá jẹ́ pé bákan náà ni gbogbo ẹ bá rí kí ló dé ń bìkan ká tó sálámà ibìkan lẹ́yìn sí sálámà síbọ̀ yẹ kí gbogbo ẹ̀ kọjú orí sìkan náà ní kọjá uniform torí ẹ̀ ìyapa tó wá bọ́ sáàrin àwọn olùmọ̀ nípa àyèwò láti máa forí kalẹ̀ tó ń ti pé gbogbo wọn rí pé níbìkan ànábì gbàgbé forí ó gbàgbé ó sì ṣàtúnṣe irun rẹ̀ ṣùgbọ́n forí kalẹ̀ kó tó sálámà níbomi ó gbàgbé ó ṣàtúnṣe irun rẹ̀ ṣùgbọ́n forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó sálámà ṣùgbọ́n tí a bá padà sọ́dọ̀ àwọn fuqaha al-umma àwọn olùmọ̀ furuwa nínú ìjọ yìí á rí i pé ìyapa ń bẹ láàrin tiwọn nípa abúlé àmà forí kalẹ̀ sáà bùkátà láti máa àbí kíkà lóko kúkú máa bá kọ̀bílì bàdí rẹ̀ lọ nàám <laughs> torí kọ̀bílì bàdí tí kálukú ń bá lọ òun náà ni madhabu ti imam malik rahimahullah imam malik níta ẹ bá dín kankan kù nínú ẹ forí kan lẹ̀kẹ́ tó sálámà ní nǹkan títí dídínrú rẹ̀ kù kì í bàrún jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé àfikúnlẹ̀ ẹsẹ̀ nínú òun tẹ́ ẹ gbàgbé ṣe tẹ́ ẹ máa mà ṣe níṣẹ́ lẹ́ẹ̀forí kalẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá sálámà. eléyìí ó sì dọ́gba òun ló sì ṣe déédéé jù nínú gbogbo ọ̀rọ̀ àwọn olùmọ̀. yàtọ̀ sí pé ibi tá à ń bá ti ń ṣe iyèméjì. ṣé ni mo kí ni àbí mẹ́rin á dá èrò wa padà á pọkànpọ̀ sórí pé ètò kéré jù ni mo ti kí láàrin mẹ́ta àti mẹ́rin wo ló kéré jù nígbà pé mẹ́ta mo ti kí màá kẹ́lẹ̀ kẹrin kùn ṣé rákà mọ àbí rákà kejì èwo lọkàn papọ̀ lé lórí kò tiẹ̀ yé mi mọ́ ṣé àkọ́kọ́ ni àbẹ́kejì àbẹ́kẹta àbẹ́kẹrin á ẹni tí irú ẹ bá ṣe. ọdájú pé eruku ti gbà sí lọ́pọlọ. mo rò pé rákà àkọ́kọ́ náà abẹ́kejì ó dùn gbọ́ ẹ̀kejì náà abẹ́kẹta kò burú ẹ̀kẹta náà abẹ́kẹrin kò ṣòro ṣùgbọ́n ṣé àkọ́kọ́ ni abẹ́kejì abẹ́kẹta abẹ́ á wàláì mùsíbà ó ti ronú kọjá Russia sẹ́ni wọn pé ó láti ṣe àwọn èèyàn ṣe rákà kí sálámà báwo so nítorí de eléyìí ẹni tó bá ń rò pé síraka kí ni mo wà ní àbẹ́kejì àbẹ́kẹta àbẹ́kẹrin gbọ́dọ̀ wọ́n ṣe raka alákọ̀ọ́kọ́ lọ ṣẹ̀ṣẹ̀ wà aláìlórí lọ́wọ́ rẹ̀ torí pé tó bá pé wọ́n bá lórí lọ́wọ́ bóòlù ṣe máa ronú báyẹn òpó nkẹ́tì ìsara rẹ̀ ló ti kìbọn nù un torí di eléyìí báyìí á sọ pé raka alákọ̀ọ́kọ́ lọ àwọn láì mùsùlùmí ó lè sẹlẹ̀ pé irú rẹ̀ rákà méje ní òkè dípò mẹ́ta àbí dípò mẹ́rin torí pé ní rákà mẹ́rin ló ń kí ó sì wá rákà kẹrin wa bá pé rákà rákà kínní ní abẹ́kejì abẹ́kejì ókè ní alẹ́ lè ní rákà tó alẹ́ lè tó rákà kẹrin wá kọ̀kọ́ mélòó kọ́lọ̀ mọ́tòjú o tún ṣe èméjì kó tó parí tó bá kí mẹ́ta tó bá fi kún mẹ́rin ó di mélòó a'udhu billah. Imam Malik sọ pé tí èèyàn máa ń ṣe èméjì báyìí tó bá ti ṣe bìnnà wà lil yaqin tó dá irun rẹ̀ padà sórí ètò dájú yasjudu ba'da salam wọ́n ní yóò forí kalẹ̀ lẹ́yìn ìgbà tó bá sálámà ibi tá a sì ṣe ti wọ̀ ọ̀rọ̀ ti màlìkíyà ojú bá ń lọ. torí pé àdìsí tó ní ẹni tó bá ń ṣe iyèméjì yasjudu ba'da salami kò fẹsẹ̀ rìn lẹ̀. ṣùgbọ́n àdìsí tó sọ pé ẹni tó bá ń ṣe iyèméjì yabni 'ala al-yaqini wa yasjudu qabla as-salam asah. àdìsí tó sọ pé ẹni tó bá ń ṣe iyèméjì yóò mọ ìrun rẹ̀ lórí ètò dájú yóò wá forí kalẹ̀ kó tó sálámà òun ló gúnrégé torí ẹ̀ tí yẹn bá ń ṣe èméjì ìgbà wo lòun ó forí kalẹ̀ kọ́bùlà sẹ̀là tí yẹn bá dínkù nùrù ńkọ́ kọ́bùlà sẹ̀là tó bá fi kúrù ńkọ́ bàdà sẹ̀là eléyìí ni madhab Malik tẹ́lẹ̀ ìbá yé wa kò burú náà ká tún máa ń táwọn ìmáàmù míì náà bá sọ. alimami shafi'i rahimahullah wọn ní sùjúdù sahwi kulluhu kọ́bùlà sẹ̀là gbogbo gbàgbé nínú kọ́bùlà sẹ̀là lẹ́gbẹ̀ẹ́ forí kalẹ̀ kò sí báàdì kan lọ́dọ̀ tí wọn kọ̀bìlì náà gbogbo ẹ̀ eléyìí ni madhabu ti imaamu shafi'i sẹ́ẹ̀ ríbi táwọn abìtì forí kalẹ̀ lẹ́yìn sí sálámà ni wọ́n sá ní kọ́bùlù làwọn. nítorí wípé wọ́n ní àwọn ẹ̀rí tọ́pọ̀ jù wọ́n tọ́ka sí pàànàbì forí kalẹ̀ kó tó sálámà ni. hadisi kan sì wá tó ní tó sọ̀rọ̀ níbi fíforí kanlẹ̀ tó ṣàlàyé ìdí tá a fi forí kanlẹ̀ ká tó sálámà wọ́n ní jabran lè nàqṣe eléyẹn yóò máa ṣàtúnṣe àdínkù tó ti wọnú òun ẹni pé fíforí kanlẹ̀ ká tó sálámà àtúnṣe ni fún àbùkù tó wọnú ṣùgbọ́n fíforí kanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà wọ́n léyìn targhiman lish-shaytan ìdójútì àṣetọ́nù àwọn ànitọ nínú ká mójútó àti àti mú àdínkù tó wọnú òun kú àti ká mú ti dídójútì àṣetọ́nù gbọ́ èwo ló pàtàkì nù àdínkù tó wọnú òun ni ká tó ṣe eléyìí lọ́fà táwọn fi ní gbogbo àdínkù gbogbo àlékún gbogbo gbàgbé tó bá wọnú òun. لأي سبب كان فإنما تسجد له قبل السلام ولا شك السجود قبل السلام ọlá agbára السجود بعد السلام. sàlám ṣùgbọ́n gbàtà nàbí sallallahu alaihi wasallam tó gbé kan sí kọ́bílà sàlám tó gbé kan sí ba'da sàlám àwọn ò ní ẹ̀sà láti sọ pé àwa apagilé kan àwa gẹ́gẹ́ bíi tani. ṣùgbọ́n àwọn màlìkíyà gangan fúnra wọn gbà ipe àsojúdù kọ́bìlà sẹ́lám ọ̀lágbára ju àsojúdù bàdà sẹ́lám lọ torí ẹlẹ́sìn máa rí nínú tíra fífi wọn wọn sọ pé wà máa ń nakọ́sọ̀ wà záàdà sájàdà kọ́bìlà sẹ́lám. pété ọba dínkù nínú lákòókò kan náà tó tún fi kúrun ìgbà wo lọ́ọ́ máa forí kalẹ̀ kó tó sálámà wọn sọ pé lẹ́yìn ìgbà tó bá sálámà kó tó sálámà. tọ́ ọ̀rọ̀ kejì òun náà ni ọ̀rọ̀ Abu Hanifa ó ní kulluhu ba'da salam apá àbùbá ẹnìkan ní kulluhu qabla salam ìmáàmù Shafi'i ìmáàmù Abu Hanifa ní gbogbo ẹ̀ ba'da salam sẹ́mi pé mẹ́rin àti gbọ́ fíkì o sùjúdù sáwì yìí ó rọrùn láwọn mọ́tàbù yẹn ẹni tó bá ní kọ́bùlù gbogbo ẹ̀ kọ́bùlù náà kò sínú pé irú ètí máa ṣẹlẹ̀ níbí tí lèmọ́mù tí ó wá ṣe sùjúdù kọ̀bìlì tẹ́yìn wá gẹ bàbá ọ̀dà bí pàtí báàdì ló mú wa o tí wàá kọ̀bìlì mo fi gbé e. ẹlòmíràn wa lọlé pẹ̀lú iyèméjì káà bàbá àwọn kọ̀ máa fi kí o torí pé kọ̀bìlì kọ́ ló mú wa bàdí ló mú wa kìíní kan kọ̀bìlì kọ́ bàdí ni bàdí kọ́ kọ̀bìlì ni gbogbo eléyìí wọ́n máa béèrè ní gbogbo wa nígbà tí lè mọ́mú náà torí pé òun ti gbàgbé tí wọ́n ń ṣe subhanallah ó sì forí kalẹ̀ lẹ́yìn sí sálámà wọ́n tún ṣe subhanallah ó ní ah, àbí kọ́bìlì ni sọ̀tún <laughs> báyìí pé lọ́dọ̀ àwọn púpọ̀ àwọn tó sọ pé kọ́bìlà sàlám sẹ́mi pé kò ní béèrè àbí lọ́dọ̀ àwọn tó sọ pé gbogbo ẹ̀ náà lẹ́yìn ìgbà tá a bá sálàmà ni kò ní béèrè tó ṣùgbọ́n Imam Malik wọ́n sọ pé kullu sahwin kana nuqsanan fi s-salat fa inna sujudahu qabla s-salam gbogbo gbàgbé tó ṣe pé àdínkù ni àdínkù ló bí nínú ọ̀run ajẹ́ pé a máa ṣe ìforíkalẹ̀ tiẹ̀ ká tó ṣe kínní ká tó sálámà. wa kullu sahwin kana ziyadatan ta s-salah fa inna sujudahu ba'da s bẹ́ẹ̀ sì ni gbogbo gbàgbé tó yẹ pé àlékún ló ń bí nínú ọ̀run níṣẹ́ láàmú àforíkalẹ̀ fún lẹ́yìn ìgbà tá a bá sálámà. wa idha jtama'a sahwani tí ìgbàgbé méjèèjì bá wá pàdé àdínkù àti àfikún àdínkù àti àfikún tí méjèèjì bá pàdé ziyadatun ziyadatun wa nuqsan tí àdínkù àti àlékún tó bá pàdé fasujudu lahuma qabla as-salam fasujudu lahuma qabla as-salam eléyìí mẹ́ta Malik náà sọ fún ilédè fíkú tàwọn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pé. waman naqasa wa zada abẹ́rẹ́ bẹ́ẹ̀ waman naqasa wa zada sajada ọ̀bùlà sẹ̀lá torí tí a bá ti ha sórí o ti parí ní tó ń tọ́ tó máa ń yan lè máa mú kó má jẹ́ pé lóyún náà máa dá wàhálà lẹ̀ ìgbé wọn àbí ọlẹ́rìí pé lónìí tá a yan nílé máa mú ìdánwò tó kàn ṣe náà ni pé tọ́sí gbọ́dọ̀ pass kó lè kó tó di pé wọ́n gbá bá wọ̀ ọlọ́run ó ní pé ẹ sùjúdù sáà fún wa ó ní má nàkọ́sọ̀ في الصلاة أه؟ ما ليس بركن فإنه يسجد له قبل السلام ومن زاد في الصلاة سهوا فإنه يسجد له بعد السلام قال من نقص وزاد انقى سجد قبل السلام <laughs> so wọ́n bá ní sọ lè má mú paasi sẹlẹ̀ ìjábọ̀ sì jẹ́ qala abu umar ibn abdulbar a ah, olùmọ̀gbà niyẹn o xaafidul maghrib olùmọ̀gbà xaafidul maghrib olùmọ̀ nípa fiqh ti gbogbo maghrib islami andalus àti gbogbo ibi tí ń bẹ lẹ́bàá andalus ten pin spain lónìí àti gbogbo morocco àti gbogbo oru àwọn libya. Tunisia Algeria eléyìí Hafiz al-Andalus Maghrib ni wọ́n ń pè Ibn Abdul Bar àwọn náà ni àfa àwọn àgbà tí wọ́n ṣe sharhu Muwatta ti imaami Malik rahimahullah nínú tíra àwọn tí wọ́n pè ní at-Tamhid eléyìí tó jẹ́ twenty four volumes wọ́n tún wá tún tẹ̀ nísìnyí ó wà ní nǹkan bíi thirteen tàbí fourteen àbí fifteen volumes wọ́n á sọ fún àfà ìgbé tíra tẹ kójọ yìí àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ kò lè yé gbogbo èèyàn nítorí pé ọ̀rọ̀ hadith ó kún bẹ̀ jantirẹrẹ ọ̀rọ̀ nípa àwọn hadith ó kún bẹ̀ jantirẹrẹ ọ̀rọ̀ nípa fiqh ó sì lọ jàrá tó bá tiẹ̀ jẹ́ pé ẹ wa yọ nítorí jẹ́ fíkìú lásán sọ́tọ̀ káfí lè bá a ní rọrùn àwa tá a jẹ́ talabatul wọ́n wá síbẹ̀ bàtà síbẹ̀ yẹn wọn akọtira tó ń pè ní alistedkar alistedkar ìgbà tí wọn tẹ̀ jáde wọn á jẹ thirty volumes so gbogbo ẹ àlàyé nípa muwatta ti imaami malik ibn abdulbari ó tún ní tírà mi púpọ̀ nínú tírà rẹ̀ ní alistiyaab alistiyaab níbi tí wọn ti ṣàlàyé sàábì kọ̀ọ̀kan biography wọn lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan ọkùnrin àtòbí wọn. nínú àwọn tírà àwọn ọ̀nà ni alkaafi fi fiqhi ahli almadinati almaliki kaafi níbi tí wọ́n ti ṣe àlàyé fiqhi àwọn ará madina ìyẹn ni pé madhab imam malik ibn abdulbari ọ̀kan ló jẹ́ nínú àwọn afa ibn hazm al-zahiri ọkọ mọ lọ́dọ̀ ibn abdulbar rahimahullahu ta'ala ó ní hadha madhabuhu. لا خلاف عنه فيه eléyìí مذهب madhab مالك malik sì yapa مذهب pé ولو سجد أحد عنده لسهوه بخلاف ذلك فجعل السجود كله بعد السلام أو كله قبل السلام لم يكن عليه شيء لأنه عنده من باب قضاء القاضي باجتهاده لاختلاف الآثار المرفوعة والسلف من هذه الأمة في ذلك أني إليني ماذا بمن مالك تاني كباوا يقاسين إمام مالك وي إنه ببون كان تون واسو ببو سجود ساو ردي أي سلامة أبو سو ببو سجود ساو ردي كاتو سلامة ìmáàmù Malik ò ní pé irun rẹ̀ bàjẹ́ nítorí ẹ̀ o tìrẹ̀ náà ẹnìkan béèrè nísìn yóò sọ pé ẹ kọ̀bùlí ló máa wọn bàdí làwọn ṣe bàdí ló máa wọn kọ̀bùlí làwọn ẹ̀ma kò sí kọ̀bùrù mo rò pé yé torí pé ìmáàmù kan kú ti sọ pé gbogbo ẹ̀ náà ń kọ́ kọ̀bùlí ni ẹlòmíì ti sọ pé gbogbo ẹ̀ ń kọ́ bàdí ni wọ́n lẹ́sẹ̀ ẹni tó ṣe ìyapa láàrin méjèèjì lọ́rọ̀ rẹ̀ dọ́gba jù ṣùgbọ́n tí wọ́n bá ti ṣe kan torí kò sí sùjúdù sáwù tá tún sùjúdù sáwù ṣe mo rò pé fúra bàdí lọ́ọ́ kó ṣe kọ̀bìlì ló ṣe sókè wọn ṣe bàdí fún kọ̀bìlì ni. bàdí lọ́ọ́ kó ṣe kọ̀bìlì ló ṣe nu kọ̀bìlì lọ́ọ́ kó ṣe bàdí ló ṣe tó ṣe bàdí fún bàdí ni. rẹ̀ lòfin fi sọ pé téèyàn bá ti lè gbàgbé nǹkan kan lára ìforíkalẹ̀ gbàgbé òun náà àyè tó ń fi ìforíkalẹ̀ gbàgbé tún ìforíkalẹ̀ gbàgbé ṣe ọlọ́run ó ṣàforíjì sọ́tọ́rọ̀ àforíjì kálukú ọmọ lọ́lé wọ́n ní téèyàn bá gbé síra wọn báwọn Imam Malik kò ní sọ pé nǹkan kan sí irun rẹ̀ nítorí pé òun ka foríkanlẹ̀ ká tó sálámà àbí foríkanlẹ̀ lẹ́yìn ìgbà tá a bá sálámà àbí ṣèyapa láàrin wọn òun kà kún bí ìdájọ́ tádájọ́ ń dání látàrí ìyànjú rẹ̀ ìyànjú rẹ̀ lè ti lọ síbi kó dájọ́ lọ síbi tó yẹ kó dá sí. Si ìyànjú rẹ̀ sì lè ti lọ síbi kó ṣàṣìṣe inú ẹjọ́ tó dá ṣùgbọ́n ìgbà tó ṣe déédéé yóò gba aládá méjì ìgbà tó kù díẹ̀ káàtó yóò gba aládá kan nítorí kò fìfẹ́ ẹnu dájọ́ ìyànjú tó gbà náà ló fi dájọ́ tọ́lá àwọn àdìsí tó wá nípa àyè tá a ti máa forí kalẹ̀ wọ́n póríṣiríṣi oníkálukú ó sì lójú tó fi wò ó ní bó ṣe gbọ́ yé oníkálukú fi dájọ́ tó dáa. ànábì sallallahu alaihi sallam ويسوكوه إذا اجتهد الحاكم فحكم فأصاب فله أجران وإن اجتهد فحكم فأخطأ فله أجر واحد تيادا جو تباك بيها جو وقنديشن يتادا جو تيكوت لأيفا أدا جو تنفو في الله دا جو قال الله قال رسوله تبا دا جو تبني جو تواجك جو تدا سيدي تولون yóò gba ládá méjì ládá yànjú ládá ṣíṣe déédéé ṣùgbọ́n tó bá gbìyànjú tó dájọ́ tẹ́tẹ́ tó wá dá wá fìdí rẹmi tí ò ṣe déédéé tọ́lọ̀ yóò gba ládá kan ládá yànjú ṣùgbọ́n kò ní ládá látàrí ẹjọ́ tó dá nítorí pẹ́jọ́ ńkọ́ kò ṣe dọ́gba bẹ́ẹ̀ náà ni fukaha, olùmọ̀ tó wo ẹ̀rí tẹ́lẹ̀ pé nǹkan kan ni ó rìsọ́ọ̀tì sí lọ́dọ̀ tiẹ̀ opposite rẹ̀ ló result sí lọ́dọ̀ ẹlòmíì but be sure an yakuna dhalika al-mujtahidu kamila al-ala pọ́jọ́kẹ́ ni tí ń gbìyànjú yẹn ó ní àwọn èròjà tá a máa fi gbìyànjú kì í ṣe pé ó lọ wáyà tí ó jẹ́ pé ó lè gbìyànjú kì í ṣe pé ó lọ wáyà ọ̀kan kanú tó rà kan pé alẹ́sẹ̀ báyìí alẹ́sẹ̀ báyìí nǹkan yẹn ò sí pẹ̀lú rẹ̀ kàlàǹfọ́ọ̀dì lọ́kàn ró ni ìgbà tí mo rò mọ́ àkànú tí ràmúrí kò ṣe déédéé ó tún gbẹ̀sẹ̀ lọ́dọ̀ lọ. nítorí pé kan lábẹ́ yìí tí ó sì mà nípa rẹ̀ tẹ́lẹ̀ tẹ́jọ́ tó dà wọ́n déédéé yóò lọ́dọ̀ lọ nítorí pé kò nímà síbẹ̀ làwa sì ń gbogbo èèyàn náà ni wọ́n ti ọlọ́run

ká mà síwájú ká tó sọ nípa òfin ọlọ́run. so eléyìí ibi tá a dúró sí ni lónìí a bẹ̀rẹ̀ láti ọ̀rọ̀ imaamu ahmed ibn hanbal rahimahullah ọlọ́run bá kó fún wa ní àgbọ̀yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lọ láti máa fi tá à ń gbọ́yé sí wa kó sì láwùjáde fún wa kó má ṣe ní ìbàlẹ́jọ́ subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب bẹ́ẹ̀ni tí a bá fẹ́ kí náà fi náfìlà àbínú ọ̀ràn ìlàfẹ kí kò sí ìyàtọ̀ láàrin méjèèjì nípa du'a al-istiftah gbogbo ohun tó a bá fẹ́ kí iná láti ṣàdúrà bẹ̀rẹ̀ rẹ̀. aleykum salaam. ẹni tó forí kanlẹ̀ fún ìgbàgbé tí ìgbàgbé tún wá ṣe nínú foríkanlẹ̀ ń pé ṣé ẹ̀mejì ló ń foríkanlẹ̀ ní abẹ́ kan ó sì ti sálámà ó ti parí ọlọ́run ọba ọgbà fọ́tọ̀rọ àforíjì. bẹ́ẹ̀ni ìgbà tó jẹ́ pé ṣéyàn bá gbàgbé sùjúdù sẹ́hùn. èyí tá a máa ṣe ká tó sálámà ìyẹn ti wá lọ jìnnà kéèyàn tó rántí pé irú nǹkan bẹ́ẹ̀ sí òun tó bá ti pápẹ́ ju irun ti bàjẹ́ èèyàn tún rùn yẹn bẹ̀rẹ̀ ni ọ̀nà tó bá ṣe pé ibi tá a wà kò jìnnà síbi tá a ti kírun á sáré padà sínú mọ́ṣáláṣí á sì Allahu Akbar á jókòó á forí kanlẹ̀ ìwọ̀n tó dájú ní ìsinmi pé bàdí ní forí kanlẹ̀ yẹn ọ̀jẹ̀ kò ṣùgbọ́n àforíkalẹ̀ ẹlẹ́ẹ̀mejì pẹ̀lú ẹ̀mí pé níta àgbàgbé tá a ṣe nínú ọ̀run wa tá a ti sálámà là ń ṣe nísìn ọ̀run ọ̀bọ̀ sì forí jù wọn. aleykum salaam. wọn kì í gbọ́ sókè tí ẹ̀ máa ń lọ sí foríkalẹ̀ ṣùgbọ́n ṣe la máa ń gbọ́ sókè tí ẹ̀ máa ń lọ sí rúkú àbí tá a máa ń dìde láti rúkú a kì í gbọ́wọ́ sókè tá a máa ń lọ sí foríkalẹ̀ ní ìbámu pẹ̀lú tó wá nínú hadithi abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́run bí kì í gbọ́wọ́ sókè tá a máa ń lọ sí foríkalẹ̀ tàbí ìgbà tí máa ń gbórí sókè láti foríkalẹ̀ allahu akbar tó ṣe tó fi gbọ́wọ́ sókè eléyìí jẹ́ ti al ti bẹ̀rẹ̀ ẹ̀rùn àmọ́ tó máa ń lọ sí foríkẹ́lẹ̀ ọkàn sí Allahu Akbar lásán ni láì gbọ́wọ́ sókè náà aleykum sir. kó tún kọ́ ọmọ sí ni wọ́n á ní kí Bilal tún tún kọ́ ọmọ sí torí kó lè máa láǹfààní àti padà sínú ọ̀ràn lọ́nà tó nítumọ̀ pàápàá jùlọ wọn dín rákà kan kù yàtọ̀ sẹ́ni tó béèrè ní ìsìn sùjúdù sáà nìkan ló ń gbàgbé wọn nídìí láti tún pamọ́ sí i. Thank you.

ti sọ pé àwọn ẹni tí wọ́n máa ń tí wọ́n wà nípò pé wọ́n mọ̀ ọ̀rọ̀ tí wọ́n dà bíi ti adájọ́ ni tó sọ pé ńgbà tó ń bá fẹ́ dájọ́ yóò gbìyànjú lórí ẹ̀rí tó wà wájú ẹ̀ so tó bá dájọ́ tó bá ṣe déédéé tọ́ lọ́run yóò gba aládàá méjì tó bá sì kú díẹ̀ káàtó yóò gba aládàá ìyẹn ní pé ń tẹ́ gbọ́rọ̀ rẹ̀ yẹn tọ́rọ̀ rẹ̀ bá ṣe déédéé tó ṣe déédéé tọ́ lọ́run ládàá méjì lónìí tí o bá ṣe déédéé tọ́ lọ́run yóò gba aládàá kan tó bá pé yànjú ló gbà ó kó tó di kó déédé result yẹn so ṣùgbọ́n ìwọ tí wọ́n ò mà gẹ́gẹ́ bó ti ṣe mà àwọn olùmọ̀ sọ yìí pé ta lẹni tó máa tẹ̀ lọ́rọ̀ rẹ̀ nínú àwọn olùmọ̀pégbá olùmọ̀pógójì láwùjọ rẹ̀ wọ́n lẹ́ni tó bá mọ̀ jù nínú ọlọ́mọ̀tẹ́lẹ̀ ezekwa fẹ́ràn rẹ̀ jù ẹni tó bá mọ̀ jù nínú wọn lọ́mọ tẹ̀lé ìwọ ò mọ̀ rárá báwo ló ṣe fẹ́ mẹni tó mọ̀ jù wọ́n ní wọ́n máa tẹ́tí gbọ́n táwọn yẹn bá ń sọ nípa wọn so láti mata lọ mọ̀ jù bó tilẹ̀ jẹ́ pé ẹni tí wọ́n bá sọ pé mọ̀ jù ń gbà mí ó lè má mọ̀ tó ẹni tí wọ́n sọ pé kọ́ mọ̀ tó so ṣùgbọ́n tiẹ̀ ni pé fatakullaha fastata wáyọ̀ ọlọ́run ló dùn àbòsí lágbára ẹni tọ́kàn rẹ̀ bá balẹ̀ sọ̀rọ̀ rẹ̀ jù nínú àtẹ̀lọ́rọ̀ rẹ̀ náà. aleykum salaam. náà ọ̀rọ̀ ẹ̀rùn nísìnyí ìgbà tí wọ́n fẹ́ yàwó wọ́n sọ pé báyìí ló fún ìyàwó yẹn náà sì kúnu títí tó fi kú kò béèrè nígbà tó wá kú tán sẹ́yìn kọ́ sọ̀rọ̀ la fi mọ̀ pé kò tí ì gba sọ̀dáàkì ìtura àbáyé máa ti ń ṣẹlẹ̀ lẹ́yìn ọwọ́ alànú nígbà tó kú tó á obìnrin tó bá dàbí rẹ̀ èèlò ni wọ́n lè san fún sọ̀dáàkì lónìí yìí báyìí tífẹ̀ bá wà ó lè fóbìnrin ní nǹkan tí ò tó ń tọ́ yẹ kó fún ó sì lè fún ní n tó ju ń tọ́ yẹ kó fún lọ látàrí ìfẹ́ ntí ò yẹ ntí ò tó ń tọ́ yẹ kó fún látàrí ìfẹ́ yọ gbà yóò tún máa dunnú látàrí ìfẹ́ ìwọ náà lè fún ní tó kọjá ń tọ́ so ṣùgbọ́n tí a bá kó dàálẹ̀ ta tuntun sàn á mọ̀ mọ̀ yìí pé obìnrin tó bá rí báyìí kò yẹ kó gbà ju iye báyìí lọ tí sì gbé wá sáwùjọ àwọn onílàákàyè tí wọ́n sì máa ti ń lọ wọ́n ìpè bẹ́ẹ̀ ni iye tọ́tọ́ sí nu irú rẹ̀ tí wọ́n bá fẹ́ kò yẹ kó ju iye báyìí lọ àbí òye tó irú rẹ̀ tí wọ́n bá fẹ́ kò yẹ kó gbà ju forty thousand lọ kò yẹ kó gbà ju twenty thousand lọ kò yẹ kó gbà ju ten thousand lọ kò yẹ kó gbà ju five thousand lọ so láṣẹ kí ni wọ́n wò tí wọ́n fi máa mọ eléyìí wọ́n á wò ó pé ilé wo ló ti jáde torí pé létí kálukú ti jáde ó máa ń sọ yẹn dẹni pàtàkì ọmọ alágbádá mà lọ fẹ́fẹ́ yàtọ̀ sí ọmọ ẹni tó yẹ pé tọ́ ọlọ́run lọ́mọ tí wọ́n bá fóònù níye kan wọn ò ní bínú sí nínú tí wọ́n tún máa ń wò òun náà ní bóòlù ọmọ náà ṣe lẹ́kọ̀ọ́ sí níṣẹ́ ẹnìkan ọ̀fẹ́fẹ́ ó ti lọ sílé ẹ̀kọ́ yẹn ni pé tó o bá ti fún sọ̀dá kí nìyẹn fa ló fa gbogbo wàhálà eléyìí o tó o ti fún sọ̀dá kí eléyìí wá ti jáde yunifásitì sẹ́wọ̀n ká lè fi wé ẹni tó ṣẹ̀ṣẹ̀ parí primary so nítorí rẹ̀ ilé ẹ̀kọ́ tó lọ yẹn ó tún lè determine bí sọ̀dá kiri ó sì wọ́n sí. bákan náà ẹlẹ́sìn ni ẹ̀sìn lẹ́wàá tiẹ̀ a lè fi wé ẹni tí ò lẹ́sìn ẹ̀sìn tó ní yẹn yóò tún ti sọ̀dá kiri tirú wọn kọ́ wọn. obìnrin yẹn arẹwà obìnrin ni. kò lè dọ́gba pẹ̀lú òbù rẹwà tí ò rẹwà torí ẹ ẹwà tó níyẹn yóò tún bọlá kún iye tó yẹ kó gbà ń sọdá kí wàhálà kẹdà ìyẹn ni pé rẹ bá ṣẹlẹ̀ àwọn tó lé experience bíi mẹ́ta ni wọ́n kó jọ àwọn di tami jẹ bó ṣe jẹ aleykum ó tún kíráka kan kún wá kíráka kan kún completely wọ́n wá forí kanlẹ̀ lẹ́yìn sí sálámà. No, àníbà kí fati ànígbà tí ń kí fati àtẹ o. Inú kọjá pé a ti ké kó tó ké tiẹ̀ àbí kó sì jẹ́ pé lẹ́yìn ìgbà tó ké tiẹ̀ tán làwọn aráyè ké tiwa àbí lẹ́yìn ìgbà tó ké gbogbo súrà tán lẹ́yìn fatia làwọn aráyè ké tiwa. kò síbi tí wọ́n ti sọ pé kọ́ ọmọ ké fatia síwájú ẹ̀. torí tí wọ́n máa ń ké fatia òkúkú ní kà sókè. sọ ẹlẹ́yìn ìjẹ́bù sí ẹlẹ́yìn ọ̀tọ̀ sílẹ̀ máa bá ti rúkú kí gbogbo ó ni ọ̀ torí fati àti wọn ni kò ké wọn ni kò ké pẹ̀lú fàájì o wọn ni kò yára kétì ẹ̀ àbí òye wa àìkò tẹ̀lé imam ẹni kí imam ti rùkú kí wọ́n wà ní ìdúró kí imam ti jókòó kí wọ́n wà ní ìforíkanlẹ̀ àìtẹ̀lé imam nù kúkú máa dárùn rẹ̀ kí. Naam. Thank you àbí kìí tiẹ̀ ṣe rárá kìí ṣe rárá ó ti dé asalaamu aleykum ayọ̀ nàbí wa rahmatulah asalaamu aleykum aṣọ́rọ̀ aláìlá ìlọ́lá aṣọ́rọ̀ asalaamu aleykum. àwọn kìí ti kọ́ farabalẹ̀ rú ètí wọ́n wí yẹn ó tètè ṣe wọ́n á tètè ṣe àdúrà yẹn jálẹ̀ kó tó sálámà ó sẹ́lọ̀ náà aleykum salaam ṣe tó dọ́gba ni pé kájẹ́ kí máa mọ̀ kí òun sábà kó sọ àṣìṣe. bí irú àṣìṣe wo. pé gbogbo àyíṣẹ́ kò tún wa. ìwọ múrò àṣìṣe tiẹ̀ wà. bóyá bóyá rákà bóyá rákà ẹlẹ́gbẹ̀ẹ́. ìbánabi náà lọ sọ fún wa pé kìí ṣe gbogbo àdìs bóòlù ṣe gbogbo àdìs ṣèbá ṣiṣe kan ni wọ́n ń ṣe subhanallah tánàbí ò dáhùn yìí ṣe bó rí irun náà ló wà. sọ́hàwálẹ́lá àwọn sọ pé ń àwọn àdìsí ta coat méjì péré náà ni máa nǹkan lójú Abu àti àdìsí ta wa Bukhari gbanabi kiraka àwọn sì sọ fún wa àdìsí wọn ò tí ì parí irun orí irun náà wà náà sọ pé àwọn wọn bí wọn lọ sọ obìnrin ó nínú irun náà lẹ́ti sọ ṣùgbọ́n tó máa ń ṣẹlẹ̀ ńgbà mí ni pé téèyàn bá dá nìkan ṣàkíyèsí pé ìmáàmù ṣàṣìṣe tó sì rí pé àwọn èèyàn yòókù òfura ẹ̀rú ọmọ bò náà láti sọ pàṣìṣe ṣẹlẹ̀ kọ́mọ́ bàá jẹ́ pé òun ni kọ́mọ́ jẹ́ pé òun ni gbogbo yẹn wà pé áá so àmọ́tọ́mọ́ kírun tó lè béèrè pé ǹjẹ́ ìṣe rákà mẹ́ta la kí báyìí èmi náà fura pé mẹ́ta nìkan so yé ìgbà náà wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde irú rẹ̀ máa ń ṣẹlẹ̀ púpọ̀ tó rẹ̀ ló sì wá nù fẹ́ wípé tí èèyàn méjì nínú àwọn jàmá tí wọ́n bá tako ìmáàmù pé ìmáàmù sàṣìṣe àwọn oníṣàṣe subhanallah gbogbo èèyàn yòókù ṣe subhanallah àwọn ọ̀gbà pé nǹkan kan ṣẹlẹ̀ ó sì dá ìmáàmù lójú pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ìmáàmù ni kí ìmáàmù ọmọ bá lọ tiẹ̀ kọ́ mẹ́tẹ̀ẹ́ ipò rí wọn. àmọ́ tí gbogbo mọ́ṣáláṣí bá lọ ṣàṣìṣe kódà kó ọmọ òwú kọ́ ṣàṣìṣe túláàsì ọgbọ́dọ̀ tẹ̀lé wọn bó ni wọ́n ọpọlọ rú èwo ni wọ́n ń gbé ká tó fi wá jẹ́ pé gbogbo tiwọn ìní àṣetánì tepo sọpọlọ tiwọn tí ẹnìkan lọ́mọ. tó eléyìí báyìí láàmú àwò láti ní balance subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.